بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní ti ṣe ọjọ́ kọkàndínní ọgbọ̀n twenty nine nínú oṣù ṣàbán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra asalaamualeykum wa rahmatulahi wa barakatuh èmi yìí òun ni <clears throat> ọjọ́ táwọn òfé yóò kẹ́yìn nínú ṣàbáb láti wọnú Ramadan nígbà tí wọ́n bá rọ́sùn ní àṣálẹ́ òní. torí pé a ń retí Ramadan ọláwọn kẹta tó wà wájú rẹ̀ bẹ́ẹ̀ náà yẹ dáyé Ramadan kí ló wà níwájú rẹ̀ òun lọ́rọ̀ ọba dẹ́dà subhanahu tó sọ yìí pé faman shahida minkum ash-shahra falyasum ẹni tó bá rọ́ọ̀sùn láàrin yín <clears throat> kó gbààwẹ̀ ẹ̀rí kó gbààwẹ̀ téèyàn kan bá tó sùn rí ògbà la máa ń sọ fún wa yọ lọ sọ fún aláṣẹ ni o táwọn aláṣẹ ọbẹ̀ ti gbà lọ́wọ́ rẹ̀ òun nìkan ní ọ̀dà àwẹ̀ gbà ọ́ aláṣẹ gbogbo mùsùlùmí ní nàìjíríà wọn ni muhammadu sa'ad abubakar ẹ̀ńtọ́ jẹ́ sọ̀tọ́nù ti sokoto kí gbogbo ara ẹ̀ka tẹ́tílé kò ní àṣálẹ́ òní tá a bá ti kí mọ́gírèdì tán ká ṣe ìlọ́lára níbi ohun ìṣáyẹ̀wà sọdọ àti àkèlè gbọ́ tí wọ́n rọ́sùn àbí wọ́n rọ́sùn tí wọ́n bá ti rọ́sùn ọ̀rọ̀mọ́tọ́ máa bẹ̀rẹ̀ lọ́la tí wọ́n bá rọ́sùn àjàsífà kàṣà bá ń pè káàkiri láti lè tẹ̀lé ọ̀rọ̀ tá a nẹ́bí sọlá àlọ́ sọlá ń sọ yìí pé súnmù lérò ìyàtẹ́ fàáfìrú lérò ìyàtẹ́ fàáyínkùnmá àlẹ́yìnkùn fàákùnmílò àìdàtà sàlàfíì ẹgbàá nígbà tí wọ́n bá rọ́sùn ni àìmú rọmọdán lẹ o àwọn ìdárẹ́ míì ti mú rọmọdán lẹ wọ́n lè ní ọkùnrin kan ní sòlótọ́ọ̀nù àwọn kìí ṣe kókótó ìdárẹ́ báwo ni wọ́n ti máa ń sọ ẹ̀sìn bíi awẹ́wà nìyẹn wọ́n sọ ẹ̀sìn bíi eré wọ́n ti mú déètì wọ́n ti ráwọn ìdárẹ́ kan tí wọ́n sọ pé àlárúbálá awẹ́ ẹ̀ kódà ọjọ́ báyìí ní ìsinmi ọ̀bọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ̀sìn wòye ṣeré ìdájọ́ tó bá dẹ́dà bá mú wá nípa rẹ̀ bóyá rọ́sùn àjálùbá bẹ̀rẹ̀ rẹ̀ dọ́là táàbà ti rọ́sùn àmàkà kìíní pé ká sí nìyà òjijì ọlọ́run sóòmù ní rọ́pìyà tí ẹgbàáwẹ̀ nítorí pé oṣùn hàn ẹrọ́sùn tó lé àfìró lérò ìyàtẹ̀ ẹ sì sínú nígbà tẹ bá rí oṣùn Shawwal tó lé fàyẹ̀ngùn máa alẹ́ ìkọ́ tọ́wájá pé kùrukùru ọjọ́ mọ́ yín lọ́wọ́. فأكملوا عدة ثلاثين ẹ̀yà jẹ́ kí ṣàbán kó pé kí ni ọ kó pé táàtì ẹ̀rí àwọn ọlọ́pọ̀ tó ti tẹ ọlọ́run ọba sọ̀sọ̀ bá a lọ sọ̀lá ó ní àwa nìyí a lè ka ohun tá a bá há ṣùgbọ́n a lè kọ́ a sì lè ka ohun tí wọ́n bá kọ́ ó ní oṣù máa ń jẹ́ báyìí mẹ́wàá nìyẹn oṣù tún lè jẹ́ báyìí mẹ́wàá kìí ọlọ́dún wa lè jẹ báyìí ọtọ́jọ́ ìyọ̀kẹ́ pamọ́ títí twenty nine bẹ̀rẹ̀ láti gbé pé aláṣùlù fi ṣàhàr ìpínlẹ̀ nípa oṣù oníkọjọ́ twenty nine condition ní ọ̀tọ̀ ní thirty mọ́ wa lọ́wọ́ òun ni kí kòròkòrò bo ojú ọjọ́ ìgbà yẹn ní òdì thirty mọ́ wa lọ́wọ́ ẹ̀rọ ẹgbẹ́ à oṣù haúsá kò pé twenty nine ní oṣù tẹ̀léra wọn ọpọlọ lásán làwọn fi yanjú ẹ̀ làwọn máa ń sọ yí pé tẹ́lẹ̀ ìbàjẹ́ tá a fi twenty nine èyí tí ó tẹ̀lé ìfọpọlọ yẹjú ẹ̀sìn bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala la yu'badu bil uqul kìí sọ ọpọlọ là máa fi ń sìn lọ́wọ́ ẹgbẹ́ ọpọlọ wọn fi ń sìn lọ́hùn ni àwọn ẹni tí wọ́n gbókùn tá tí wọ́n ń bọ lákàyè wọn pé o orí wọn pé gidi o torí wọn rí pé gí àtòkúta yẹn wọn lẹ́sẹ̀ lọ́rùn bí àwọn èèyàn o òkúta wà jẹ́jẹ́ rẹ̀ igi wà jẹ́jẹ́ rẹ̀ torí pé àwọn ènìyàn pé mímọ́ làwọn òkúta mímọ́ lójú ìmọ̀ borí wọn ti pé tó sẹ̀rí àlàáfíà ìsìlọ́hùn òfin ọlọ́run jẹ́ orí wa yìí pé níyẹn kúnlẹ̀ fún òkúta kó forí kanlẹ̀ fún gi ṣíríkù ni wọ́n gbé míyẹn bá sì bá ro eléyẹn lọ́dọ̀ ọba dẹ́dà wọ́n dà yọ wọ náà tó gbèrè sínú rẹ̀ àti tọ́ ti tọ́ lórí ẹ̀bọ̀ yẹn lókun tó nípa bẹ́ẹ̀ ànímọ́dá aláàbúgbò ìfitásì ní ọ̀fẹ́ pé eléyìí ó pè twenty nine nírọ̀lẹ́ yìí ní kúmá àbábí kí mọ́gárì kan ká lọ ìṣayọ̀ alára kọ́ bá àdágún mẹ́sàn-án tí wọ́n bá fi dágún mẹ́sàn-án alẹ́ àti mọ̀bí tá ń lọ tí wọ́n bá fi dágún mẹ́sàn-án alẹ́ àti mọ̀bí tá ń lọ méje ló ní àmọ́ bí wọ́n rí àbí wọ́n rí ayélujára ti wà ń sìn gbogbo bí wọ́n sì ṣe pàdé tí kálukọ́ wà á dàtí ẹ̀jọ́ pé àwa wa wa rí o ọ̀dà wa rí o ṣéètì báyìí ṣéètì báyìí láti máa wẹ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n ń sò láyélukára àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àrọ̀mọ́tọ́ náà àfọ́jú tòun náà àfọ́jú dáa ó ti rà kùn fẹ́rẹ́fẹ́ yìí gẹ̀rẹ́ tí yẹ ọlọ́màjọ yẹ mẹ́rin kọ̀ọ̀kan wa lọ́wọ́ tí wọ́n lẹ́ni tí àwẹ̀ náà bá láyé kó sì jọ tiẹ̀ náà fún wa kọ́ wa gba àdẹ́sẹ̀ fún wa má wàá fi ní àdìmọ̀ fún wa subhanakallahumma